أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أدوك فنوبة عليكم كلامة أتوى جنجة الله كما بان نبوة محمد صلى الله عليه وسلم أتي أمراج النبي أتي وصحاب النبي صلى الله عليه وسلم أتي مبقون قلوا يجون النبي صلى الله عليه وسلم تجد يجب إلى القيامة تفسير سورة الكهف إتما سورة الكهف ọ̀nà ni a ń bá lọ a ti dé bí áyà ní ọgbọ̀n verse 26 a pẹ̀lú gbọ́lọ́wọ́ba verse 26 yìí ọ̀nà láti bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́ba débi tí ọlọ́wọ́ba bá ní káyí bá wa láti sàlàyé rẹ̀ náà alẹ́ tí a bá tó kọ̀ọ̀hánì náà

ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون

kafa náà ọlọ́wọ̀ba ọba alikiola ó ń bá wa sọ̀rọ̀ nínú suratul Kahf láti àyà ẹlẹ́ẹ̀kẹrìnlẹ́ ní ọgbọ̀n àìbẹ̀ náà ni a bá àlàyé àyà ẹlẹ́ẹ̀kẹrìnlẹ́ làmìbí tí a dé bẹ̀ ní láhùn wọ́n ìkù sàmàwà ti wọ́n àrùn ọlọ́wọ́n bá lè fẹ́lá ó fún wa nírò wípé ọlọ́wọ́n bá ní kan ṣoṣo láì sẹ́lú ní ìmọ̀lẹ́yìn ọlọ́wọ́n bá fún àsàmà méje náà ni àsàmàwà méje ni wá ẹka tó bá tọ́fí pé àsàmà tọ́fí pé ní àsàmà orílẹ̀ ní wípé pé ó ga tí àwọn ọlọ́rọ̀ bá bá lọ́jọ́ pé nǹkan ga wọ́n ni sàmà sáma yẹ́smọ̀ tí wọ́n ni pé àádá ìkẹga tó tí lọ́bá bá fẹ́ pọ̀ yẹn lè wó ní sọ ṣubú sùmúwí nìkan ni ìṣòróyá ainet sọ ṣubú sùmúwí ẹni tó ga ṣe látara báyìí bẹ̀rẹ̀ ni àtìsàmà ẹni tó ga tàbá ṣubú sáma náà á rí pé kàtàkì ní o nǹkan tó ga lókè wájú so méje ní sánmà gbogbo kọ̀kọ̀ sánmà méjèèjì yìí ọlọ́run ọba ló nímọ̀ nípa kọ̀kọ̀ bẹ̀ wal ard bẹ́ẹ̀ náà ilẹ̀ náà méje òun náà gbogbo kọ̀kọ̀ lẹ̀ méjèèjì pátá ọlọ́run ọba nìkan náà ló nímọ̀ nípa rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba kò sí ẹ̀dá kẹkẹ ní sánmà méjèèjì bá lẹ́yìn ọlọ́run ọba kò sí ẹ̀dá kẹkẹ lórí ilẹ̀ méjèèjì mọ́ tó nímọ̀ nípa kọ̀kọ̀ àpọ̀ ọlọ́run ọba nìkan láti sàlàyé fún alọ́sẹ̀ tó lọ pé láàmù tó wà ń bí láhù láàmù tó wà ń bẹ̀yẹ láhù láàmù yẹn pé láàmù lè ṣe sọ́ọ́sì láàmù tó túmọ̀ sí pé ẹni yìí nìkan náà ló nìkan hu yẹn òun náà ni bọ̀díwò ọlọ́wọ̀ba o ni arọ́pò orúkọ fọ́lọ́wọ̀ba pronoun láhù tọ́lọ́wọ̀ba nìkẹ́ ní ṣe rọ́ìbò samawati wal ardi gbogbo ìmá kọ̀kọ́ sọ́mà méjèèjì àti ilẹ̀ méjèèjì na jama'a tí a bá wọ́n nípa ìmá kọ̀kọ̀ yìí a rí pé nínú nǹkan tó jẹ́ sí pé láwùjọ wa tá bára wáyìí nínú nǹkan tó dojúrú ni

a ìrújú tí àwọn kan nínú àwọn tí wọ́n pèpè sí ìmá kọ̀kọ̀ yìí tó mọ́ mọ́ wá tọ́bí máa ń gbà wípé àwọn náà nímọ̀ nípa kọ̀kọ̀ àwọn ìrújú tó mọ́ mọ́ wá a ń láti yanjú ẹ̀ nítorí kálíbà wà àdábẹ̀yìnà kálíbà wà lórí àmàdájú kálíbà lórí ẹ̀sìn wa àwọn àyà kọ́ náà Al-Qur'anul Karim tọ́lọ́mọba àlékẹ́lá tó fi ń fún wa nírò nípa pé òun nìkan òun ọlọ́mọba nìkan náà lè ń nímọ̀ nípa kọ̀kọ̀ nínú ẹ̀ òun láti kà fúnra wa nínú Suratul Nahl tàti قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله ولا يشعرون أيان يبعثون ọlọ́rọ̀ ní ìrà nẹ́bì máa sọ gbogbo àdúmà tààrà sí torí pé gbogbo ayé pátá lọ́wọ́ bá lè kẹ́lára nẹ́bì sí gbogbo ayé yìí náà lọ́wọ́ bá ní kánàbí máa wí fún gbogbo àwásọ́lọ́wọ́ bá rán nẹ́bì sí wa àwà lápẹ̀ ní àwọn àlèúmà tọ́lọ̀ ọba àlékẹ́ lára àtẹ́bì ìṣẹ́sí àwọn tó bá wá dáhùn na ń pè ní ummatul ijaba àwọn àjọ tó dá nẹ́bí lóhun ìpèrè tọ́lọ̀ ọba àlékẹ́ lára sí wà ní so tọ́lọ̀ ọba àlékẹ́ bá sọ pé kúlì àwọn tọ́lọ̀ ọba àlékẹ́ lára ní nẹ́bí la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah pé kò sí ẹni kẹ́kẹ́ ní sánmà Ọlọ́run Ọba méjèèje kò sí sí ẹni kẹ́kẹ́ lórí ilẹ̀ ọlọ́ni kò ní sẹ́nì kẹ́kẹ́ tó ma àsìkò ọjọ́ gbé dàfẹ̀yàmà àsìkò táyọ̀ parẹ́ àsìkò tó máa wà léke ló gbé ẹnì kọ̀ọ̀kan wá dìde lẹ́yìn tá a bá kúta kò sẹ́ni tó máa bọ́lọ́ wà nínú náà láwùjọ wa lónìí àwọn ẹ̀wà sọ wípé àwọn náà nímọ̀ nípa nǹkan yìí lórí bùkátà kásàlàyé torí pé nílẹ̀ yóò bá wà yìí ní pàápàá jùlọ ìgbẹ́ta agbẹ́júwá òun náà ni pé àwọn èèyàn máa ń lọlé yẹ̀míwò wọ́n lọ bá wọn yẹn pé ẹbá wa yẹ nǹkan báyìí wò fún bí àpẹẹrẹ táwọn yẹn bá bímọ tuntun wọ́n lọ sílé yẹ̀ ní owó ní kàbáwọn wà kọsẹ̀ jayẹ́ ìjẹ́rú ọmọ yìí kí ni kádàrá tó gbé bọ̀ látọ̀dọ̀ lọ́wọ́ bá tí ayé ayé wọ́n lè ní á ah, ọmọ yìí kádàrá rẹ̀ kádàrá tí ó lò nígbà tó bá wà ní ayé kádàrá tó dáàmù olókìkí ọmọ ní ọjẹ́ olówó ọmọ ní ọjẹ́ onípò ọmọ ní ọjẹ́ aṣíwájú ọmọ ní ọjẹ́ àmá o tàbá ti wò tàbá yẹn orí òní bọ́lẹ̀ kọ́ mẹ́yìn ga òkú ní lọ́bẹ̀ o wọ́n sọ fún ọ pé àmá tí ò ní fẹ́ kó rí kádàrá rẹ̀ lórí ah, àwọn pọ̀ gan ìwà wọn náà ni wọ́n yìí ẹ̀sàmẹ́kọ́ ọmọ yìí ní kádàrà ẹ̀ lùsá kí ló wá ṣe fún yìí yẹ́ iná ọmọ adé kí ló wá ṣe sí kí ló wá ṣe sí òní ọlẹ́ wọn gbẹ̀ pé kí láṣe sí tọ́ní kórí kádàrà ẹ̀ ló ìyàtọ́sọ mọ́ pọ́mọ rẹ̀ ó gbélé ayé ṣe dáadáa wà ní abáyé bèèrè lọ́wọ́ àgbàlagbà tó bá jí onífá ni yọ́la bá ń bèèrè lọ́wọ́ àwọn onífá a bá ń bèèrè lọ́wọ́ fá ìjá tún gbé fá jẹlẹ̀ bóyọ́ lẹ́bọ̀ bóyọ́ tó bá jáwà àfá ní tánkè láàfá lórí ká mẹ́kùn wọ́n láàfá wọ́n èsà àfá àti padà wọn náà àmátà bá ń pè wọ́n láàrin tàbá ń pè wọ́n lórí fa ẹ̀ ní tètè mọ̀ fáwọn làwọn ó sì dáká máa lo èdè tí a jù gbọ́ra wáyé tó bá gbá àwọn àfá ní wọ́n ni àbáyín gbìyànjú lórí ẹ̀ àwọn onílọ́pàá òun gbèfà bẹ̀rẹ̀ tó bá tọ́wà lọ pé fá ẹ̀wọ̀n àfá yìí fá ẹwà nítọ̀ àbáyín gbìyànjú lórí ẹ̀

ọ̀nà mi ní àbí ìsọ̀nà mi wọ́n àbá wọn yẹ̀wò wọ́n lè sọ fún pé á ah, iṣẹ́ yìí ọ̀nà rẹ̀ ni ó rí ṣe bẹ́ wọ́n lè sọ pé á ah, iṣẹ́ yìí má ṣiṣẹ́ yìí débi pé kódà àwọn èèyàn bá débi pé tó bá bí ìbejì wọ́n ni tó àwọn ìbejì kí àwọn ìbejì fẹ́rẹ̀ lọ yẹ̀wò wọ́n ni àwọn ìbejì bẹ́kẹ́ tọrọ bára yá ni wọ́n wá dúró ní bára pé àwọn ìbejì yíò bára náà bẹ́kẹ́ tọrọ wọ́n ni ọ̀nà tó ń gbà ní láàrin gbogbo àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ náà bọ́n bá túbá wọn máa ń tọrọ bára fún mẹ́rin wọ́n láàrin kan àti lọ ẹlòmí tó bá fẹ́ fẹ́yàwó wọ́n lọ yẹ̀wò ẹlòmí tó bá fẹ́ sí ìrìn àjò kí ni bóyá babaláwo ló pé ní o yóò pàdé èèyàn lójú ọ̀nà ẹwà ní àà ẹwà in tí mo rí yọ dá ọlọ́run yọ mọ́ rí dáadáa torí tó bá ti di gbogbo jágbàjàgbà ẹlẹ́ ọmọ rí dáadáa ah, wọ́n fi hàn mí pé ìṣòro ń bẹ níwájú ọmọ ènìyàn ìṣòro kan ń bẹ níwájú ọmọ ènìyàn ọmọ ènìyàn wà nínú dàmúdàmú ọmọ ènìyàn wà nínú kíníkà ẹjọ́ wá gbogbo ẹ̀fún yóò lóhun rí náà sí ọ gbogbo àwọn ilé ìbáyìí ó ní àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà fi àpè mọ́ra fáwọn nímà kọ̀kọ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe irú iṣẹ́ yìí tí bá ń fi iṣẹ́ yìí tí bá ń fi ń ṣiṣẹ́ àtẹni tí ń ṣiṣẹ́ àtàwọn tán lọ ń yẹ̀wò lọ́dọ̀ wọn gbogbo àwọn tán bá rí báyìí wọ́n ti ṣe kèfèrí sọ́lọ́run bá wọ́n ti ṣe kúfùrù sọ́lọ́wọ́n bá nìyẹn wọ́n ti ṣàìgbàgbọ́ sọ́lọ́wọ́n bá wọ́n ṣe kúfùrù nínú rùbùbíyà wọ́n tún ṣe kúfùrù nínú uluhiyya wọ́n ti àìgbàgbọ́ sọ́lọ́wọ́n bá ní tọ́lọ́wọ́n bá àdíjọlá tó fẹ́ kí gbàgbọ́ àmùsùlùmí dúó lé lórí tó fẹ́ kárọ̀ ọ̀mọ́kọ́rọ̀ ọ̀mọ́ ni pé kò sẹ́nì kẹta tó nímọ̀ nípa tó pamá àyàfọ́ ọlọ́wọ́n bá nìkan ìwọ́n náà ti wá ń sọ yí pé ìwọ́n náà nímọ̀ nípa nǹkan tó pamá yìí ó ti ṣe kèbèrí sọ́lọ́wọ́n bá nìyẹn ó ti pe ọlọ́wọ́n bá lókùrọ̀ ó ti pọ̀ ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ àìmẹ́yà ayà kùránì ti pè nírọ́ ní ẹ̀bá ti pè ayà ọkà nínú kùránì nírọ́ ìrọ̀ níbẹ̀ ti di káfíìn ṣe lè báyìí ló fi jẹ́ sí pé abùkátà ìláwùjọ wa ìgbà nítorí pé kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù mọ́sálásí ìntàbí ṣiṣẹ́ ṣe nìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn ìmáàmù mọ́sálásí wa ìntàbí ṣiṣẹ́ ṣe nìyẹn ẹni tó ń so látara báyìí nínú nǹkan tó ẹka jáwọ́ kó mẹ́ náà ọ̀nà wọ́n wá láwọn èèyàn máa ń gbà yẹ iṣẹ́ wò láwùjọ wa alákọ̀ọ́kọ́ àwọn èèyàn máa ń lo ọ̀nà yẹ̀pẹ̀ bí a ń tẹ yẹ̀pẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀nà àbájáàdì nẹ́gbẹ̀ ní ilmul harf ilmul harf àwọn èèyàn máa ń fi harfu arabi alifbata tàtẹ̀wò èèyàn wọ́n fi yẹsẹ́wò tí yẹn bá ká alifbata tàtẹ̀ tẹ́bádé bí i àmọ́ntùmílá tẹ́bá ka kọ́ìdá kọ́ìdá alfàídá tó bagdadiyya tẹ́bá fẹ́ wọ suratul fatiha ẹ́dẹ̀dẹ̀ àwọn àmọ́ntùmílá lẹ́yìn àwọn àmọ́ntùmílá yẹn tẹ́ oríṣìí àwọn ẹ̀rì kìníkà ń bẹ̀ wọ́n máa ń kọ kìníkà síwájú kí a tó débi suratul Fatiha wọ́n máa ń kọ àwọn èèyàn ọ̀dá sáàndì iṣẹ́ náà bí yẹ̀wò ẹ̀rì tí wọ́n kọ àwọn ẹ̀rùfin yẹ báyìí wọ́n wá kọ àwọn ohun wọ́n wá kọ àwọn ájádù kan sísàlẹ̀ rẹ̀ ó tún lẹ́kọ̀ọ́ wọ́n máa ń kọ aláǹfààní àti kọ torí pé àbáàtọ́ kọ wà tìjàníyà pọ́nbélé ni tìjàníyà tí ó bá ní sí so ó sì máa ń yẹsẹ́ wò dáadáa ẹni tí máa ń yẹsẹ́ wò ní tó ẹkù gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ so látara báyìí iná ń pè ní ilmul sharf ìmá fi ara fi ìmá fi ara fi yẹsẹ́ wò lára àwọn ọ̀nà tánà ń gbà yẹsẹ́ wò ní ọ̀nà ẹlẹ́kẹta tán gbà yẹsẹ́ wò òun náà ní pẹ̀lú àtẹ̀jì àwọn ìràwọ̀ àwọn ìyàmá lè ràwọ̀ láti yẹsẹ́ wò àwọn náà ń pè láwòràwọ̀ àwọn náà pè ní ahlu tanjim tàbí pè ní al-munajjimun àwọn tí ma ń wúra wọn yẹ nítorí ẹ̀ Shaykhul Islam ní at-tanjimu هو الاستدلال بالأحوال الفلكية على الحوادث الأرضية wọ́n ni kàtà pè ní ìmọ̀ ara òun náà ni al-istidlal bil ahwal falakiyya ala al-hawadithi al-ardiyya ká máa lo ìṣesí ìràwọ̀ tó wà ní sánmà ká máa lò láti máa fi ṣẹ̀rí lórí àwọn tí ó máa ṣẹlẹ̀ ní ayé ká sọ pé nígbà tí ìyàwó ìràwọ̀ tó rìn lọ́nà báyìí níràwọ̀ ìṣe rìn yìí nǹkan tó túmọ̀ sí pé yóò ṣẹlẹ̀ lè táwọn àwọn bá kójọ ń gbà ní àwọn àwòrán wọ́n ti máa ikú sọ pé yóò ṣẹlẹ̀ táwọn àwọn bá pọ́nká wọ́n ti máa nǹkan tí sọ pé yóò نتوري الإمام الخطابي رحمه الله تعالى وني آه، وني علم النجوم المنهي عنه هو ما يدعيه آل التنجيم من علم هو ما يدعيه آل التنجيم من علم الكوائن والحوادث التي لم تطع وستطع في مستقبل الزمان كأوقات حبوب الرياح ومجيء المطر وظهور وظهور الحر والبرد وتغير الأسعار وما كان في معناها من الأمور التي يزعمون أنهم يدركون الحوادث بها الإمام الخطابي ولي كتاب به علم النجوم إما لو تلت شريعة قطوة تأمر الدبل أولاني إن كانت يعوى ولا ومن تقوى ماري wọ́n sọ wípé àwọn nǹkan tí ó tí ṣẹlẹ̀ ó wá sọ pá wọn mọ̀ wípé nǹkan padà ṣẹlẹ̀ lásìkò báyìí lásìkò báyìí ní nǹkan yóò padà ṣẹlẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí n'i sọ wípé afẹ́fẹ́ ọ̀fẹ́ nílùú báyìí afẹ́fẹ́ ọ̀fẹ́ láàyè báyìí tàbí sọ pé òjò ọ̀rọ̀ ní táìmù báyìí àbí ká sọ wípé orú ó mú òtútù ó mú láwọn àsìkò báyìí àti láwọn Dubai láwọn Dubai tàbí bá ti ń sọ ẹ̀ẹ́kọ́kẹ́ lọ sí ibi network alẹ́ owó NTA network alẹ́ tẹ̀wọ́n wò ní sẹ́mì táwọn gbájúmọ́ jù báyẹ̀ lọ Insha Allah Ta'ala àpàdà sàlàyé lórí ẹ̀ àtàwọn nǹkan míì nínú àwọn nǹkan tó yẹ kó jọ máa tó yẹ sí pé àwọn èèyàn máa ń rò páwọn àwọn yíò sọ páwọn mọ̀ nípa rẹ̀ nítorí bí ìràwọ̀ ṣe rí بمصير الكواكب بلا وسير بمصير الكواكب في مجاريها بكنا واجتماعها وافتراقها تمام بلا وسير راي ونيا بلونا وطول راي nǹkan báyìí ló ṣẹlẹ̀ òjò ọ̀rọ̀ níbi báyìí òjò ṣe báyìí òtútù ó mú mi báyìí òru ó mú mi báyìí abẹ́fẹ́ ọ̀fẹ́ ń du báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ ní báyìí nítorí ìràwọ̀ tàbí tíràwọ̀ bá kójọ àbí tíràwọ̀ bá túká gbogbo ilé ìbáyẹ̀ nínú àwọn ilmù lójú alìmọ̀díyù àìhà àìhù nínú àwọn ìmá ìràwọ̀ èdè tó rẹ̀ sí pé wọ́n pọ̀ fún akámájúlẹ̀ náà ilé ìbáyẹ̀ ó láwọn omi làwọn ẹlùmí ọlò àwọn mí a máa lò tẹ̀sùbá àwọn mí a máa lò Kùránì láti fi yẹsẹ́ wò oríṣìí àwọn iṣẹ́ táwọn yẹn máa ń lò láti fi yẹsẹ́ wò lè rà náà amẹ́yìn máa kọ̀kọ̀ yìí kò sẹ́nì gẹ́gẹ́ tó nítorí ẹ̀ nínú Sūratu Al-An'ām verse 50 àti suratul Hud verse 31 ọlọ́wọ́ bá lékẹ́ rán fún wa ní ìrùn ọlọ́wọ́ bá ní qul la aqulu lakum indi khaza'inullah wa la a'lamu al-ghayb wa la aqulu lakum inni malak in attabi'u illa ma yuha ilayya qul hal yastawi al-a'ma wal basir afala tatafakkarun ọlọ́wọ́ bá ní ìrànlẹ́ wípé láàkúrù lákùn ìdí ọ̀zá ìnàkọ̀ mi ń sọ fún yín pé pẹ́pẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ wàlá àìdàmù ìwọ̀lúdé bákanáà ní nímọ̀ nípa àkọ́kọ́ nítorí Ọlọ́run bá nìkan ló nímọ̀ nípa nǹkan yìí ìmọ̀ Ọlọ́run bá nìkan ní ẹnìkan ọgbọ̀rọ̀ sọ pọ́ òun mẹ́mẹ́ nítorí ẹ̀ àwọn tó gbà jù náà wà nẹ́bí Ọlọ́run bá tápẹ́ ìrìnlẹ̀ azmi Ọlọ́run bá nìkan máa sọ fún wa wípé bá a ṣe jẹ́sà náà àwọn ẹni Ọlọ́run bá tó àmọ́mẹ́ kọ̀kọ̀ àbẹ́lẹ́ ìtọ́lọ́run bá bá fi mọ̀ wọ́n lọ́yàkù lápọ̀ wá síbẹ̀ nínú sọ́rọ̀tù Hud bá 31 náà Ọlọ́run bá sọ bá nẹ́bí mú ṣe náà bẹ́ẹ̀ ọlọ́ni wà láàkúrù lakum indi khazainallah ayàyẹ yàtọ̀ díẹ̀ ìbẹ̀rẹ̀ tí wọ́n ká kó láàkúrù lakum indi khazainallah níbi ilé wà láàkúrù lakum indi khazainallah wà láàkúrù ghaib wà láàkúrù lakum wà láàkúrù inni malak àrẹ́bì inú ìsìn náà náà ní kọ́ fáwọn ìjọ rẹ̀ nítorí ẹ̀lú jẹ́ sí àwọn àrẹ́bì ọlọ́run bá náà àwọn náà mọ̀ náà kọ̀kọ̀ bákaná ọlọ́run bá lékẹ́ náà sọ nínú sọ́rọ̀tù lukman ayà 34 tí gbàgbàgbé àyà tó parí nínú sọ́rọ̀tù lukman náà nìyẹn ọlọ́run bá ní inna Allaha indahu ilmu as-sa'ah ọ̀dọ̀ ọlọ́run bá lọ́wà ìmọ̀ nípa ọjọ́ ìgbẹ̀jà ìyáma ìjọ tí ó tó ìjọ tá yọ parẹ́ ọlọ́run nìkan ìlú tó jẹ́ ó sì rọ̀ sí àtàsìkò tí ó rọ̀ ọlọ́run bá nìkan lọ́rọ̀ wàyá àìdàmù máa fi àrùsàrù ìtí ń bẹ nínú oyún tí ń bẹ nínú ọkọ̀ èyí ó bí ní àbí òní bí ọlọ́run nìkan lọ́rọ̀ yóò jọkùnrin yóò jóbìnrin nígbà tó bá wà ní oṣù alákọ̀ọ́kọ́ tí yóò dù kẹrin ọlọ́run mo ní nígbà tó bá wà ní oṣù àti al-ghaibul mutlaq al-ghaibul haqiqi tó gbé lára àwọn nǹkan tó dàrú láwùjọ wa lè dìí táwọn èèyàn náà ń parẹ̀ ní ọlọ́ni wà láyá ọlọ́ni inna Allaha indahu ilmu as-sa'a ọlọ́run bá ní kọ̀sẹ́ nìkan tó mọ̀ tí ó ṣe lọ́la ọlọ́run nìkan lọ́mà wà máa tadri nafsun bi ayyi ardin tamut òṣìṣẹ́ nìkan tó mọ̀ tí ó kù sí gbogbo àwọn ilé ọlọ́run nìkan ló nímọ̀ nípa ẹ̀ ọlọ́run bá nìkan òun náà ló nímọ̀ ní wa ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا يابس ولا, ولا يابس ولا رطب ولا رطب ولا يابس إلا في كتاب مبين ọlọ́run bá ní òun ni ó gbóná pè ní màá pátá ọ̀dọ̀ ọlọ́run bá nìkan lọ́wà ìmá rẹ̀

ọlọ́ọ̀bá lọ́wọ́ nìkan lọ́ba tó ń nímọ̀ nípa kọ̀kọ̀ fàlá yóò zírú àìlàọ̀rọ̀ ìdí àhàdì ọlọ́ọ̀bá ìsì fi ìmá kọ̀kọ̀ rẹ̀ kéfì mẹ́ni kankan فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا ọlọ́wọ́ bá ní ilẹ̀ mẹ́nìrìtẹ̀ bọ́mí rọ̀sù àyà sí àwọn tọ́lọ́wọ́ bá ní kẹ́lẹ́bá yọ́rọ̀ sí àwọn òjísẹ́ ọlọ́wọ́ wàhálà yẹ́ṣùlù àrọ̀sùlẹ̀ mẹ́lẹ́kí rọ̀sùlẹ̀ bẹ́ṣẹ̀rí ilé ìbáyìí sí ó kó òjísẹ́ ọlọ́wọ́ bá náà mẹ́lẹ́kà sínú ẹgbẹ́ bí jìbìrì àtòjísẹ́ ọlọ́wọ́ bá náà àwọn èèyàn àwọn tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá yọ́mú sínú àwọn òjísẹ́ ọlọ́wọ́ bá lọ́lọ́wọ́ bá máa ń fi ilé ìtọ́ bá wù lọ́mọ́ fi ń hàn wọ́n nínú kọ̀kọ̀ tọ́lọ́wọ́ bá lè kílá fi wá hàn wọ́n yìí ọlọ́wọ́ bá lè kílá fi hàn wọ́n nítorí kó lè bá máa jẹ́ àpẹẹrẹ mẹ́rẹ́díza kó lè bá máa jẹ́ àpẹẹrẹ pọ́nàwọ́ bá lọ́rọ̀ wọn nítorí ẹ̀ àwọn àmẹ́bí ọlọ́wọ́ bá òní fún yín rò pé àwọn nímọ̀ so ilé ìbáyìí o ní nǹkan tọ́nà ilé ìpẹ́ náà ń tẹ̀lé àtẹ̀tẹ̀lá tí tọ́nà ọmọ àdẹ́gẹ́lá bá fún ẹ̀ àwọn ẹrú ẹ̀ àwọn ẹ̀sà nínú àwọn ẹrú ẹ̀ tó bá fún wọn rí so ìbáyìí sí lọ́pàá ló jẹ́ pé nínú sọ́ọ̀tù àẹ̀rọ nínú àwọn àpẹẹrẹ tẹ́fì mọ̀ bójì sí ọlọ́wọ́ bá ní pé nìmí ni pé bá máa fún yí nírò ìmá tẹ́kùlù nípa nǹkan tẹ́ jẹ sí nípa nǹkan tẹ́ jẹ wọ́n jẹ nǹkan báyìí wọ́n jẹ nǹkan báyìí wọ́n jẹ nǹkan báyìí wọ́n máa tẹ́jẹ fi rú náà fi bù yóò tìkù àtàwọn ilé tẹ́fì pamọ́ sílé oúnjẹ tó ń kálukú yí nílé àti òdiwọ̀n rẹ̀ pamọ́ sọ fún yín nítorí pé ọlọ́wọ́ bá ní kí ọlá ló fi ránṣẹ́ sí pẹ̀lú wáṣù Al-Qur'an bákan náà nínú hadithu anabi sallallahu alaihi wasallam hadithu bukhari gbà wá hadithu abi hurairah radiyallahu anhu tí bá gbàgbé anabi sallallahu alaihi wasallam sọ pé mafatihul ghaib khamsa àwọn ìmá kọ̀kọ̀ kọ́kọ́rọ̀ ma kọ̀kọ̀ bá nìkan la ya'lamu ahadun mata taqumu as-sa'atu illallah kò sẹ́ni kankan tó ń máa sí kọjọ́ ìpẹ́jà alkiyama àyàfọ́lọ́wọ́ bá nìkan wala ya'lamu ahadun mata yanzilu al-mataru illallah kò sí sẹ́ni kankan tó ń máa sí kò tó ju ọ̀rọ̀ àyàfọ́lọ́wọ́ bá nìkan wala ya'lamu ahadun ma taghiddu al-arham nǹkan tí ń bẹnu kùn oyún tí ń bẹnu bẹ̀rẹ̀ yóò bí mi kò ní bí mi kò sẹ́ni tó máa fọ́lọ́wọ́ bá bákanáà kò sí sẹ́nì kankan tó ọmọ ibi tí ó kù sí gbogbo àwọn ilé ìgbà ìjẹ́ ẹ̀rí tó túmọ̀ sí pé ọlọ́run ọba nìkan náà ló nímọ̀ nípa àkọ́kọ́ lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́lómi tó nímọ̀ nípa ìmọ̀ náà mọ́ wá fún àwọn fọ́síwẹ́lú nípa àkọ́kọ́ ìmọ̀ àkọ́kọ́ pé sí méjì wọ́n fẹ́ kí ní kẹ́ ní alwaibu nisbi onẹ́lẹ́pẹ̀ ní alwaibu shahada wọ́n ti ń pè ẹlẹ́kẹ̀ẹ́jì ní alwaibu haqiqi onẹ́lẹ́pẹ̀ ní alwaibu mọ́kànlá kọ̀kọ́ al nisbi tọ́pẹ̀ ní ghaibu shahada onye na ni to pa mọ́sẹ́ nìkan àmọ́tọ́ hàn sáwọn ẹlòmí ọjọ́ nisba si wọn ìwọ́n ló rí àmáwọn ẹ̀dá ní ètò yàtọ̀ fún wọn àwọn rí náà nisbi ni gbogbo àwọn àtàwọn mọ́sálásí èèkà tí ń ṣẹlẹ̀ ní títí òkú màálù àmá àwọn tó wà ní títò kó mọ̀ nìyẹn àwọn máa ní wọn mọ́ bí níspa sí àwa wáìbù ní ọmọ jẹ́ sí wa tí ó bá máa bí àmá àwọn tó wà ní lókò mọ́ lù àwọn mọ̀ kò ní máa jẹ́ wáìbù sáwọn lẹ́kùn ní àwọ̀ìbù àdínísìdì sẹ́ rírù yẹn ọ̀nà wà láti mọ̀ àwọn ọ̀nà tó wà láti mọ̀ ọ̀nà méjì ọ̀nà kẹ́mẹ́ tó bá ṣẹ̀rí àmú ọ̀nà kẹ́mẹ́ tí ò bá ṣẹ̀rí àmú ọ̀nà tí ó wá bá ṣe rí àmúyẹ òun làwọn babaláwo àtàwọn tàn pé láàbà ẹ̀ ń tánmà lò eléyẹ yìí ṣe pé wọ́n nímọ̀ nípa kọ̀kọ̀ wọ́n rí kẹ́kẹ́ wọ́n fún wọn ní ìròyìn nípa tí ń ṣẹlẹ̀ ní fún bí àpẹẹrẹ àwọn tí mẹ́kọ́ lé yẹ̀yíwò tó bá lọ́dọ̀ tí yẹ̀wọ̀n wò yẹn ẹlòmí tó bá gbóná dáadáa ìgbà tó ń bọ̀ ọ̀nà pàkátà lọ́gbà ah bàbá nígbà tó sì dáyé báyìí ọkọ̀ sí òsì ìpínsọ yíò tọ́ ni o láàárọ̀ yìí ọjẹ́ ń jẹ báyìí ọjẹba àtọ́bẹ̀lá àti bẹ́skẹ́ ó tí ròyìn bàbá yìí pọ̀lá ìbàbá yìí gbóná sí ọgọ́fà àwọn orùgbà yóò ní wọn lẹ́nìkan mọ̀mọ̀ kọ̀kọ̀ ẹlọ́kùn kí ni bàbá yìí sọ báyìí ṣe mẹ́ kọ̀kọ̀ wọ́yìí yóò máa sọ́lá yóò fún sọ́rí yóò lásán ó ti bọ́ sọ́wọ́ pẹ́ bàbá wọ́n ti máa ń ròyìn pẹ́ gbóná mo tún wá pa yín ju bí wọ́n ṣe máa ròyìn lọ tẹ́fẹ́ ọ̀tọ̀ ní káròyìn ọ̀tọ̀ ní kábàbẹ́ èmi tó pa yín jù bẹ́ẹ̀ lọ ó ti di eléyìí tó fi eléyìí tó sọ fún ọyẹ wàláhì kò rí amẹ́nìkan ló fún nílò tí a bá rẹ́nìkan nísìn tọ́bá wá látòkò màlú tọ́bá láti títí òkò màlú ẹjá sọ tọ́ dáa kámọ́sọ tí ọ̀dá ọwá sọ wípé á ah, kódà lókò màlú lásìkò táwà yìí obìnrin kan bí ma ti títì báyìí kámọ́sọ tó mẹ́kò láti lẹ́yìn obìnrin kan bí ma ti títì lásìkò táwà yìí sọ́dọ̀ wọ́n mọ̀ kọ̀kọ̀

tó ẹ́sí pé àwọn orí wọn àmáwọn orí wa iná ń pè ní kọ̀rí ẹni kéjì wa aljannu ni orí wa àmáwọn orí kó dáa nẹ́bí sallallahu alaihi wasallam àdíkọ́ àwọn sọ́lọ́lọ́ Bukhari bàtà nẹ́bí sallallahu alaihi wasallam fún wa ní orí kò sẹ́ni kankan lọ wa tí ò ní kọ̀rí tí ò rárá bá ní ẹ̀ àwọn sàhábà wá bèèrè pé láti wọ́n náà nẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí ní àtẹ̀mí náà àmọ́ ọlọ́run ọba ti ṣàánú tèmi ọlọ́run ti ní kò gba ìsìlámù bẹ́ẹ̀ nìkan bẹ tí ò ní

yóò fúnkọ̀ rí inú bàbá ìbàbá tí ń woṣẹ́ yìí o yóò fúnkọ̀ rí inú ẹ̀mú wo tí a sì mọ̀ páwọn àwọn tí wọ́n woṣẹ́ yìí wọ́n ti mú lẹ̀ pẹ̀lú àwọn àlùjànnú àlùjànnú tí àwọn àlùjànnú yóò máa gbèrò wá fún wọn àwọn àlùjànnú yóò wá fún wọn láwọn mẹ́jẹ̀mú torí pé àlùjànnú ò ní síyàn àbíkẹ́yàn sí òun náà fáyílà lọ́nà àwọn afá wọ́n ni láyún kò rọrùn kí àlìjẹ̀nú kọ́ máa sin ọmọ ẹ̀gbẹ́ ènìyàn kọ́ máa fún láwọn kan àti kó ní nǹkan tí ó bà lọ́wọ́ tẹ̀ náà padà ara wọn kan tó wá lè gbà ó lè ní gbé Kùránì kalẹ̀ lẹ́nu ọ̀nà rẹ kó sì máa tẹ̀ mọ́lẹ̀ kó tó wọlé yóò sọ èdè kèfì orí ó lè ní kọ́ máa tọ̀ sí Kùránì ó lè ní tàbí kẹ́ sọ fún yín pé ah, ìntàfẹ́ṣẹ́ a ṣe fún yín tòótọ́ àmẹ́lọ mú àkùkọ pupa wá ajẹ pupa tó wá ní yẹ́lò mọ́jẹ̀mútàrí jẹ̀mú fún yẹn àbíkẹ́ lọ mú ewúrẹ́ wá tó funfun ọwá ní ibi ojú báyìí gbogbo ara rẹ̀ ẹgbọ́rọ̀ ojú kankan bẹ̀ àmọ́ ibi ojú lásán bí wá ká àfá anẹ́bìwọlẹ̀ fi yóò jọ nítorí ọjọ́ gbogbo àwọn tí wọ́n sẹ́ wọ́n mẹ́jọ náà bá

àmọ́ tí ó jẹ́ bọ́yá ìlẹ́nu pé kò sí mẹ́gbà tí mo fi ń jẹ́ àbí ní ó jẹ́ bọ́yá ìlẹ́nu pé a ah, bó ní bàbá ìṣe mọ̀ kò sí kẹta wọ́n fún ní làbárè ni wọ́n fún ní ìròyìn amẹ́yìn tí ó fún ní ìrò ìwò olè rẹ́ni ẹ ló fi mọ̀ tó fún ní ìrò torí pé àwọn ṣẹlẹ̀ pé àwọn náà máa ń fún àdáyò wọ́n máa fún inspiration wọ́n inspire wọn wọ́n whisper sí ní etí wọ́n máa sọ̀rọ̀ àmẹ́yìn ò lè rí wọn ṣe bá ní sí gbogbo ẹnikẹ́ni tí bá wá ń lo ọ̀nà yìí kódà kọjá báyìí ní sí ni irú ẹni bẹ́ẹ̀ múṣíríkì múṣíríkì tẹ́gbẹ́lọ pé àwọn ọ̀nà bẹ́ẹ̀ ni ma báyìí ní sí kókó sí àwọn nǹkan kan halali fún bí àpẹẹrẹ sí bí mọ́sálásí fáwọn ìmọ̀ sọ wáyé a lè ní tv lóko màlú ní títí òkú màlú ẹlẹ́nà na pè ní CCTV circuit TV o ma wà bank ó máa wà ile ilé ìjọba bá fún ẹgbẹ̀rẹ̀ lọ wọ́n fà àwọn kámẹ́rà kan ta ó rọrùn bẹ́ẹ̀ káfí kámẹ́rà kẹ o owó sọ̀rá ní òkú màlú káti máa wò nínú nínú mọ́sálásí tí máa bọ́ta tí ní títí balógun fúlàní nǹkan báyìí nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó wá bí mílẹ̀ ìjọmọ́ ní mo sí mọ̀ ah, kálọ̀ lé pàwọ̀ cctv kámẹ́rà ló gbé wá sẹmọ̀fẹ́yàn irú ẹ̀ ni irú àtọ́jú ẹ̀ náà ni scan nǹkan tó wà nù ọkàn kìí ṣe gọ́ìbù pátápátá nǹkan tí ò jẹ́ kárí ẹmùgbọ́n ẹ̀dọ́lọ́nkẹ́mà àwọn mẹ̀lẹ́kà mẹ́ tó wà nù àbúwọ̀ mẹ́rin wọ́n rí rọ́ìbù alhàkíkí ẹni tó sí máa fọ́lọ́wọ́ bá nìkan àwọn màlá àní ọlọ́run ní kúl láyàdàmú قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وسنك جمع nǹkan tí wọ́n bẹ̀rù kùn yìí nǹkan tí ó jẹ́ kárí náà rí òun náà láwọ́ tó gbogbo yẹn tá bá kò áàrí tó wà a máa wọ́pọ̀ kò jẹ́ lè rí àti bukata ká sí káyọ àwọn ọkùn a mẹ́ kọ̀mpútà ń bẹ irinṣẹ́ mẹ́ tó yẹ sí pé ó lè penetrate ó lè wọnú ọkùn yẹn lọ ó lè rí náà wọnú ọkùn tí ó rí nǹkan tó ṣẹlẹ̀ nù ọkùn yẹn torí pé àwọn àwọn ara wa yìí ó ní àwọn ihò kéékèèké tó kéré gan tó yẹ sí pé tẹ́bá rú nǹkan tí máa ń magnify nǹkan tí máa ń mú nǹkan gbòòrò tí máa ń mú nǹkan fẹ̀ ẹ́ ra àwọn òun yẹn tó rọrùn kárí ní sẹ́kẹ̀ẹ́ tí ó penetrate tí ó lọ wọnú kùn yẹn lọ tí ó lọ wo tí ń ṣẹlẹ̀ mẹ́ tó bá wo tí ń ṣẹlẹ̀ mẹ́ ẹ̀yẹn náà wà mẹ́rin rí ọmọ yẹn bí ṣe ń ṣe tẹ́lá lọ sí askan lọ sí tù eléyìí náà ṣe ká máa fà ní pé tó yẹ ká máa sọ ní pé a rí nínú àwọn kan aláṣejù ní wọn àwọn tẹ̀blíìgì ń bẹ́nu wọn wọ́n ní kéèyàn bá ya scan ó ti ó ti ṣe mẹ́kọ̀ọ̀kọ̀ ó ti scan èmi mẹ́ni tí ìyàwó lè ya scan tí ìyàwó ẹ̀bá ti lóyún ìmá kọ̀kọ̀mọ́ ìmá gbangba ní kò yíó ní nítorí pé tọ́ bá jẹ́ àǹfàní àti sí àwọ tó wà mú ọkùn yẹn ó ní tó wà ń dàbò lórí ọ́dà ẹgẹ́ bí kéèyàn fi kẹkalẹ̀ báyìí kéèyàn ní kẹkalẹ̀ kọ da ni jẹmá tàbárí kẹkẹta lè fi sórí ẹni yẹn tí ó kò yíba ní kìí ṣe dá a lè rí nǹkan tó wà lábẹ́ ẹni ẹ̀ tó pẹ́ta bá ti kẹ́ni ẹ̀ náà kó òkú tó ní gàgá wá ní ẹ fún bí àpẹẹrẹ tó wà lẹ́yìn òbírí tó wà lẹ́yìn òbírí a lè rí àmọ́ àwọn irinṣẹ́ kan bẹ̀tọ́ kó lè penetrate ya x-ray kéèyàn ya fọ́tò egun tàbí ma wípé ìtí fọ́tò egun náà fẹ́ṣe ní pé àwọ̀ tó bo egun yìí yóò kàkúò òun lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní egun yóò sọ bí tí dislocation wà ibi tí nǹkan ti yẹ egun yìí ẹ̀mí ìtọ́ kánì so yíba ní ti gbogbo eléyìí báyìí àwọn eléyìí báyìí tó bá ti jẹ́ báwọn irinṣẹ́ tó tọ́ ni tí è ṣe pé yẹn ní ṣe pẹ̀lú àlìjẹ̀nà tí è ṣe pé yẹn ń fi nǹkan kan kò ṣe ìkònà fáwọn àlìjẹ̀nà

anẹ́bìjì sọ nǹkan tán pè ní àwọn stages àwọn ìpele tí ọmọ ọmọ gbà kọjá nínú ọdún anẹ́bìjì ní embryology nígbàtí ò títí scientist kẹta lórí lẹ́mbà yẹn tí àti àwọn irinṣẹ́ tí wọ́n fi discover àwọn nǹkan yìí nígbàtí ò títí ìgbà anẹ́bìjì sọ fún wa ló fi jẹ́ sí pé anẹ́bì ọlọ́run ọba lọ́ránṣẹ́ nígbàtí gbogbo irinṣẹ́ wá dé wọ́n sì confirm nǹkan tánẹ́bì sọ láti gbà yẹn subhanallah yàtọ̀ fún àwọn òwe kan tí ọmọ sọ wípé ládìjọ́ tí ládìjọ́ tàbí ẹjọ́ adama àti àwà tẹ́jì jésó ejò tó tàwọn ẹjẹ lọ́gbẹ́ náà lọ́n ejò yẹn tí ọlọ́run wá sí pèlè ìpèlè ládìjọ́ yẹn ìpẹ̀ ní gbogbo àwọn ejò ọmọ ẹjọ́ tó gbogbo ẹjàpọ̀ ejò oníjẹ ìpẹ̀ kí ló kó ejò náà genesis kò kéṣe tó jìnà bí kẹ́ mọ́ sọ wípé kẹ́ sọ pé ilé ayé yìí kò yí báyìí but àwọn ìkẹtàlẹ́bí sallallahu alaihi wasallam ti sọ ẹ́rì pé owó tọ́bá tí ń gbé rí sẹ́dé yóò sì máa ṣe dédé pẹ̀lú ìkẹtàlẹ́bí sallallahu alaihi wasallam ti sọ ṣe bá ní sí sàrẹ́bì ti sọ fún wa nípa àwọn ìpele tí ọmọ kọjá tí ó gbà kọjá nínú ọkọ̀ tọ́bá wà ní oṣù mẹ́rin tọ́bá wà ní ogójì ọjọ́ alákọ̀ọ́kọ́ tí ó wà lómi lọ́gbọ́lọ́gbọ́ ṣe 80 days yóò wà ní ẹ̀jẹ̀ kíkí ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta tí ó wà ní bá sí ẹran ogójì ọjọ́ mẹ́ta 120 days ní ẹ̀ 3 months àmì 4 months yóò wà ní bá sí ẹran kọdùrù lókùnmẹ́ tí ń jù márùn dédé ẹran àjẹgbẹ́mì yóò wà bẹ́ lẹ́yìn ìgbà yẹn láti àtọ́sù mẹ́rin lọ sókè ọlọ́ọ̀bà ìrìkẹ́ wà máa yọ orísìí àwọn àríkẹ́ ara nítorí ẹ̀ tàbóṣù márùn lọ sókè kán ma irú ọmọ wo ló fẹ́ wáyé bọ́yọ́kùnrin àbúbẹ̀rẹ̀ torí pé ọmọ ti ní nǹkan ọkùnrin àti nǹkan obìnrin ẹnu pé kákẹ́ gbé kọ̀mpútà skáàni yẹn ká gbé lọ síbẹ̀ kán sì wo ààyè ibi tí nǹkan ọmọkùnrin àti ọmọbìnrin máa ń wà tán bá ti rí bó ṣe rí ó lọ fún ipé ẹmọ pẹ̀lú ọmọkùnrin ní súnmọ́

ọlọ́ni kalọ́mà ìtumá wà yá ìlàmù máa fi àrùhámi ni tó fi wà ní hadithu pé wà máa tẹ̀ rígbùl àrùhá ìtumá rẹ̀ ni ṣe rà ní sí náà ilé ìlà ìlàmù nìkan tí ó irú ẹ̀ ní kásọ wípé ẹbá wa wò ìjẹ́lẹ̀ ọkọ̀ tọ́mọ̀ yìí lọ

àtúrísí àwọn nǹkan tí wọ́n tọ́jọ bẹ́ẹ̀ nǹkan tí ò dáni àwọn mùsùlùmí ọ̀gbọ̀nà ní àgbọ̀nà nígbàgbọ́sí èyàn lè fi táìwò sẹ́ o èyàn sì lè jẹ táìwò náà tó bá ní sí torí àwọn ẹlòmíró ilé ìtànwò ní ìtànpè níṣẹ́ bóyá nǹkan tí ó wà civilize àwọn èyàn ti modernize nǹkan tànpè níṣẹ́ ìwò sí mọ́ ń gbọ́ nípa èèyàn kan lóṣogbo mẹ́ẹ̀kọ́ sí kọ̀mpútà ní mọ́lúwò sẹ́fẹ́ kọ̀mpútà

àsìkò tábí ọ̀fẹ́ ìtàbí ò ti fẹ́ orú òmù òtútù òmù gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀nà mẹ́sọ́ kò sí kẹkẹta ń lò àtẹ̀ndìmù ṣe bá ní àtàwọn ìmọ̀ mẹ́ta máa lò ó tó wá kù kẹ wọ́n gẹ́gẹ́ kẹ ní eclipse kóòrùn wọ́kù àdíkọ́sùpá náà wọ́kù eléyìí báyìí àdìmọ́mù rahimahullahu ta'ala ó ní ilé ìlà ìwọ́n sàlàyé pé inú nǹkan tí yẹn lè mọ̀ ní pẹ̀lú rírin òun àtòṣùpá ìyẹn lè kàkúlétì mùúrù shams wà mú rúrùn kọmọ̀ bọ́wà tó ṣùgbá sí rí kí ẹwà kàkúlétì ẹ̀kẹ́ kàkúlétì ẹ̀kẹ́ padà wá jẹ́ ti pé tó bá padà wá rìn láì sábà padà lọ pàdé ó ṣeéṣe kí òye kí méjèèjì kó di pé wọ́n fẹ́ bora wọn mẹ́lẹ̀ wẹ̀yìn ìmọ́lẹ̀ rẹ̀ fẹ́ bò kan mẹ́lẹ̀ káni fásíà káni tó tà àti àmáàrí mọ́mù kútù bí ní ẹni tẹ́ ẹ bá rí tí bá ń ṣe irúṣẹ́ báyẹn ìdájọ́ àwọn pa ẹnàbí kókú tó gbé yóò máa dá ṣàkákà yóò máa dá iyèméjì ilẹ̀ sínú ọkàn àwọn èèyàn ní ma in tó tọ́ àti tí ó tọ́ ó tí yẹ báyìí ó yàtọ̀ fún ọ̀rọ̀ òjò ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀yẹ́ yàtọ̀ fún ọ̀rọ̀ afẹ́fẹ́ ọ̀fẹ́ lù kẹbẹ́ ẹ̀rù tẹ́kníkà ohun ṣe báyìí nìtì ṣe ilé báyìí láwọn kàtà ní láti sọ́ra fún láwọn ní kọyìn papọ̀ ọwá fún kankan táwọn èèyàn máa ń lò ní àwọn ìrújú lórí ọ̀rọ̀ ipẹ́ ìmọ̀ kọ̀kọ̀ yìí àdíṣẹ́ àwọn lè mọ́sẹ̀ hadith kan bẹ tí Muawiya ibn al-Hakam as-Sulami radiyallahu ta'ala anhu tó gbà wá hadith wà nù tíra hadith tó kọ̀ gan a hadith tó ti lálàáfíà ni tí ó sí ebi jìnà wà ní muslim wà bẹ́ẹ̀ lọ ìbà Muawiya ibn al-Hakam as-Sulami ọlọ́bá nabi sallallahu alaihi wasallam ó ní minna rijalun yakhuddun ó ń bẹ̀ẹ́nu wa àwọn èèyàn tó yẹ sí pé wọ́n máa ń lá ìlà sí orí iyẹ̀pẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ lásìkò jahiliya síwájú ká tó gba islam àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ àwọn lẹ́rọ̀bá máa ń ṣe bẹ́ẹ̀ Mu'awiya bin Hakam as-Sulami ọwọ́ fẹ́ mọ ìdájọ́ nǹkan yẹn lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam báyìí àwọn àwọn àfáwọn onígídá àtẹ́máwò sẹ́yìn wọ́n máa ń

كان نبي من الأنبياء يخط فمن وافق خطه فذاك Ibn Abbas radiyallahu ta'ala anhu ó ní Ànábì Idris ala kulli hal ìkan àwọn Ànábì Ọlọ́run bá man ó man ṣe bẹ́ẹ̀ Ànábì wá ní faman wafaqa khattuhu ẹni tí khattu ti ẹ̀ náà ìlàlà sínú yẹ̀pẹ̀ ti ẹ̀ náà tó bá ṣe déédéé tànábì tànábì yẹn fàdá ajẹ́kóhùn náà nìyẹn kọ̀tán àrẹ́bìnrin àlè tẹ́ yẹ̀pẹ̀ pé ẹni tí yẹ̀pẹ̀ títí wá náà sì ń ṣe ẹnìkan lẹ́lọrin yóò ti kú ní ìsinmi ayájú oṣù méjì ń sìn ọ gbajúmọ̀ pẹ̀lú pé nínú àwọn olórin ẹ̀tẹ́ tí wò sábí lọrin agbáyẹ̀gbé ẹ̀ ó ní nẹ́bà fọ́ atúmọ̀ bí yẹn gàn subhanallah ó ti lọ pàdé ọlọ́run báyìí kí la mẹ́fà lọ́lẹ̀ ní pé àwọn náà wà ní à irú bàbá wa irú bàbá wa kí ní báyìí ẹjú mọ́ bàbá yẹn irú bàbá akíní náà àwọn kọ́pù tí wọ́n náà máa ṣe dédé tó bàbá akíní náà máa rí náà ìkánà àwọn tí máa ń ṣe tí máa ń ṣe tásmẹ́ntì tí àrà ìyàbàtà ẹ̀tàtẹ́mẹ́ntì ìhún pè ní tásmẹ́ntì lónìí àwọn àdé náà máa ṣe tásmẹ́ntì ẹni àwọn èèyàn ń gbọ́ lórí rédíò wọn lórí kíní wọn buhari ọmọ musa

tọ́mọ èèyàn kan tó jẹ́ mùsùlùmí kan gbọ́rọ̀ bá wọn débẹ̀ so anẹ́bí wá ní fọmọ wá fọkọ̀ kọ́pù hù fàdà anẹ́bí ní gbogbo ẹnikẹ́ni tí kọ́pù ẹ̀ náà bá ṣe lè díẹ̀ irú ẹ̀ náà nù náà kí lélé báyìí àwọn àbá máa ń pè lé ní at-ta'liqu bil mustahil at-ta'liqu bil mustahil ká máa lọ nǹkan káwọn kama lalatiri yẹ̀pẹ̀ kama lalatiri yẹ̀pẹ̀ tí ànábì yìí ń ṣe mọ̀jíza ni látọ̀dọ̀ ọlọ́ọ̀ba mọ̀jíza sì ní àwọn ànábì ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba mọ́ yọ̀ǹda rẹ̀ fún ọlọ́run yìí tó wọ́n yọ̀ǹda habli mulkan la yanbaghi li ahadin ba'di náà inú kàtọ́nà ọba ìdíkẹ́ yọ̀ jafá nẹ́bí eléyìí mẹ̀rẹ̀ jíza ní náà báwo wá ní ti ti ẹtí ìsà nẹ́bí ọ̀nà ọba báwo ní ó ṣe wá wá fọ́kọ̀ torí pé ti tí ẹ̀ oníṣẹ́lẹ̀ lálẹ́sí pé nǹkan yẹn ó ṣe lójú ọ̀nà mẹ̀rẹ̀ jíza ní ìdí sì ń rí bẹ́ẹ̀ wáyìí látọ̀dọ̀ ọlọ́run so anẹ́bí wá sọ wípé títí ẹ náà tí wọ́n náà bá lè rí mọ̀ jíta bẹ́ẹ̀ ajẹ́ pé máa ṣe tọ́ wá lè rí àwọn àbá ma ní ọ́dá ìjẹ́ bí kọ́lọ bá yẹn sùn ká sọ pé àfá ẹ̀dẹ́kùn ṣé mo lè fò tọ́ bá ti ní ẹ̀ méjì wọ́n bá ti ní ẹ̀mẹ́jì ibò lọ́jú wá rí ẹ̀mẹ́jì subhanallah àtàlíkù bí mùsùlùmí in tí ọ̀pọ̀ sí irú ẹ̀ ní gbọ́nà ọlọ́ọ̀bá irú ẹ̀ lọ́rọ̀ ọlọ́ọ̀bá ó wà nínú sọ́rọ̀tù náàlì ọlọ́ọ̀bá lè kásọ ipé wàlẹ̀dínà kẹ́zẹ̀kú bí àyátìna ولا يدخلون الجنة حتى يلد الجمل في سم الخياط كذلك نجزي المجرمين الله بني إن الذين كذبوا بآياتنا أولاً لأجواج أولاً تنقي أوامي الله بني رب تنقي أوامي الله بني رب واستكبروا عنها تويس فرقاتنا نبقى قصي لا تفتح لهم لا لا تفتح لهم الابواب ọlọ́wọ́ bá ní àní sílẹ̀ fún sánmà fún wọn kí iṣẹ́ gbogbo iṣẹ́ rí tọ́bá sí òwúwọ sánmà àwọn náà lè ṣiṣẹ́ rí àmọ́kò ní dé sánmà bákan náà tọ́bá tún kú ولا يدخلون الجنة ọlọ́ni wọn sí wà jẹ́nà hatta yalija al-jamalu fi sammi al-khiyata ọlọ́ni ní títí pa tí ó fi títí àbí tí ràkúnmí bá lè wọnú ohun abẹ́rẹ́ ràkúnmí ẹgbọ́ yóò tóbi tó ọlọ́ni àbí tó bá lè wọnú ohun abẹ́rẹ́ ẹwà abẹ́rẹ́ ihò tí ó máa ń ti táwọn tí ó rọrùn fún láti wọnú ohun yẹn yóò tó rọrùn fún láti wà jẹ́nà ká máa fi nǹkan sí ibi impossible pé impossibility ni kò kò rọrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílà mẹ́bí sọ́tọ̀lọ́ sọ́yọ́ àìníṣì so ìtumọ̀ ẹni tí àrẹ́bí sọ́lọ́wọ́sọ́ àti tẹ́gbẹ́ pé kò rọrùn bẹ́ẹ̀ kò pọ́síbù kí kọ́tù yí ó wá ń bá kọ́kọ́ ànẹ́bí ọlọ́ọ̀bá tó pọ̀ ń sí tí ẹ̀ pẹ̀lú mọ́ ẹ̀rí àwọn èyí máa ń mú wá láti fi sọ wípé àwọn lè wóṣẹ́ àwọn lè ṣe tí látara báyìí àwọn ilé ìbáyìí òun náà ni àwọn ìntòrọ̀ ọmọ so ìtàfẹ́ kájìmú ìtàfẹ́ ká gbọ́yé ní pé ìmá kọ̀kọ̀ ọlọ́run bá nìkan ló ní mọ̀nípa ẹnikẹ́ni ọgbọ́dọ̀ pàtẹmára kóhun nímọ̀ nípa kọ̀kọ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń pè àpẹmára kóhun náà nímọ̀ nípa kọ̀kọ̀ tí ń yẹṣẹ́wò gbogbo àwọn eléyìí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ fèrè o wọ́n ti pọ̀ láwùjọ wa igẹ́ kò sádúgbò kan tẹ́ẹ̀mí ti bá wọn ti yẹsẹ́ o níparí ilé tó wá dúnni jù ní pé wọ́n tó wá kún lọ́dá ẹ̀sìn wọ́n tó wá gbẹ́rú ẹ̀sìn wọn in tí ó jẹ́ káwọn èèyàn ma in tí ó jẹ́ kí àwọn èèyàn mewu tí ń bẹ̀bí iṣẹ́ wò yẹn àwọn àfáà tó ń jẹ́ kó yé wípé nínú iṣẹ́ táwọn èèyàn náà máa ń ṣe ṣe ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn yẹsẹ́ wà àtàwọn ọkùnrin fọ́lọ̀wà kó sàánú so a gbọ́rọ̀ lẹ́yẹ̀wò gbogbo ẹnikẹ́ni tí bá ń yẹsẹ́ wò àtẹni tí bá wọn yẹ̀wò àtẹni sọ́lọ́lọ́sọ́lá ni wọ́n ti sẹ́kẹ̀ fèrí nìyẹn so ilé báyìí òun bẹ̀rẹ̀ láti dúó pẹ̀lú ọgbọ̀nà ọba insha a máa tẹ̀síwájú lórí nínú àwọn ìtumọ̀ tó sẹ́kù àmá insha Allah ta'ala pẹ̀lú lè tí ọ̀rọ̀ ṣe yìí a ti sàlàyé níwọ̀nba lórí ọ̀rọ̀ ìtànpè ní ìmọ̀ kọ̀kọ̀ àti bó ẹjẹ́ sí pé ìhà tí mùsùlùmí gbọ̀rọ̀ fọ́